mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá mo kí wa o mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí onílé mo kí àlejò ọmọlúkà lórúkọ tí èmi ń jẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn tí à ń fún gbogbo oníkúlùkù wa ní gbogbo ìgbà wípé ilẹ̀ wa tiwa ló yẹ kó jẹ́ kò yẹ ká fi àyè sílẹ̀ kí orí olórí kó gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ilẹ̀ síbí òun ni àwa yìí nílùú àkúrẹ́ so àwọn ẹbí yẹn ni wọ́n ti bá wa sọ̀rọ̀ pé ilẹ̀ yìí o ò ti di títà bẹ́ẹ̀ bá wo gbogbo agbègbè ibi tá a wà yìí ẹ̀ rí i pé ilé ti wà ní gbogbo sàkání àti agbègbè yìí ilé ilé ẹ̀ ń wò yẹn skul kan nìyẹn bí tí ẹ̀ ń wò tí àwọn mọ́tò páàkì sí yẹn bẹ́ẹ̀ bá dẹ̀ wo yíká bẹ́ẹ̀ ẹ̀ rí i pé ilé ti wà ní gbogbo àyíká àti agbègbè yìí ẹ bá wo apá àṣàlẹ̀ lọ́hùn náà ẹ̀ rí i pé ilé ti wà ń bẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí i bóyá eh, plot kan lẹ fẹ́ àbí plot méjì tàbí plot mẹ́ta tàbí one acre bẹ́ẹ̀ sì nídìí ju acre kan lọ bí acre méjì àbí jù bẹ́ẹ̀ lọ oore ọ̀fẹ́ yẹn wà fún gbogbo wa pátápátá ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ ẹ ṣáà kàn sí Ọmọlúkà Great TV pẹ̀lú nọ́mbà àti àwòrán tí a fi sí ìsàlẹ̀ yìí àrà tó bá wù yín ni ẹ lè fi àwọn ilẹ̀ wọ̀nyí dá tó bá wù yín ẹ lè fi ṣe ilé ìgbé kẹ́ẹ̀kọ́ ilé dà sínú ẹ̀ káwọn èèyàn rẹ́ǹtì ẹ̀ kan máa lò ó bó bá dẹ̀ tún wù yín ẹ lè fi ṣe oko nǹkan ọ̀sìn èyí táwọn òyìnbó ń pè ní livestock farming bóyá poultry tàbí oko ẹlẹ́dẹ̀ tàbí nǹkan míì àrà tó bá wù yín òun lẹ lè ṣe sí i gbogbo layout yẹn gbogbo ẹ̀ ló wà kì í ṣe ti oníjìbìtì ilẹ̀ tó fini lọ́kànbalẹ̀ ni tó jẹ́ pé gbogbo àwọn ẹbí tí wọ́n mọ̀ sí tí wọ́n máa ṣe ìwé tó tọ́ fún yín ẹ mọ̀ pé ọmọlúkà náà ibi tí ọlọ́run ràn wá lọ́wọ́ dé tí orúkọ wa dé àní fẹ́ kó bàjẹ́ so ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ láti kópa nínú ẹ̀ ìlú àkúrẹ́ ní ilẹ̀ ìwà o tò ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ bá ti nífẹ̀ẹ́ sí ẹ ṣàrọ̀ra kàn sí ọmọlúkà kẹsọ oye tí ẹ bá fẹ́ ni iṣẹ́ bá di ṣíṣe ni ò bá jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ òun ló lọ sálálú lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí òun ni ẹ máa rí bí ògo ti jẹ́ ti ọlọ́run ibí kò ju five minute drive sí àárín ìgboro ìlú àkúrẹ́ bí ìṣẹ́jú márùn-ún bọ́n bá dẹ̀ ti ṣe ọ̀nà lágbára ọlọ́ọ̀ ẹ̀ rí i pé kò tiẹ̀ ní tó bẹ́ẹ̀ mọ́ wọ́n bá ti lè ṣe ọ̀nà yẹn bá wo gbogbo sàkání rí i pé àwọn èèyàn ti wá ń ralẹ̀ tán ti ń kọ́lé lóríṣiríṣi sí gbogbo ibi so ẹ̀ rí i pé kì í ṣe pé ibi tó jẹ́ inú igbó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lè kọ́ kẹ́ kẹ́ ẹ lè kọ́ kẹ́ fi rẹ́ǹtì fáwọn èèyàn lóríṣiríṣi ẹ lè fi ṣe ẹ skul kódà ẹ lè fi ṣe ilé ẹ ibi tẹ́ ti máa ma ṣe nǹkan ọ̀sìn bí ẹja bí ẹdìyẹ ẹlẹ́dẹ̀ ewúrẹ́ màlúù tàbí bọ́ ẹ bá ṣe fẹ́ sí òun ni àníkàwá ṣe àlàyé fún yẹn bá wa pín ẹ bá wa ṣí ẹ jẹ́ kó ẹ jẹ́ kó rìn kó kàkàkiri ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ kàkàkiri àwọn ibi tí ẹ bá fẹ́ sí bọ́dẹ̀ jẹ́ ní ìlú ìlú Oǹdó tàbí ní Adó Èkìtì ó wà lóríṣiríṣi bí ẹ bá ṣe fẹ́ sí ni o eh, ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí òun ni a ní kí a ṣe àlàyé ẹ̀ fún yín ẹ ṣé o ojú òní tì wá ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ tètè kàn sí wa ní kánmọ́kánmọ́kánmọ́ kébé kí ẹ tètè jẹ́ ká bá yín mójútó ká ṣe kó lè pé eh, mo tún fi ń dá yín lójú lẹ́ẹ̀kan sí pé kì í ṣe ètò oníjìbìtì o ọmọlúkà ló ń sọ̀rọ̀ kì í ṣe oníjìbìtì ẹ̀yin tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí ẹ kàn sọ́mọlúkà kẹjẹ́ kílẹ̀